جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run bá alékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá kó bá nábi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alẹ́ annabi àtàwọn sahaba ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀ndà alqiyama a jẹ́rìí pé ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún òun ni ọba tó tọ́ láti máa sìn láì dá mí papọ̀ mọ́ ọlọ́wọ́ba wọn a sì jẹ́rí pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹrú ọlọ́wọ́ba ní òjísí ọlọ́wọ́ba ní ṣe ẹni tí ọlọ́wọ́ba ní kẹlárán bilhuda wa dínì haqqa ọlọ́wọ́ba rán pẹ̀lú mana àti ẹ̀sìn òdodo فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة ó jẹ́ iṣẹ́ ọlọ́run bá yìí ní àjẹ́ pé ó dẹ̀ pé àmánà tí ọlọ́run bá alìgẹ́lá fún bákanáà anábi sallallahu alaihi wasallam ó ṣe wáàsí àti ìkìlọ̀ fún al'umma yìí anábi sallallahu alaihi wasallam dẹ̀ ká gbogbo àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìrújú anábi sallallahu alaihi wasallam ó ká kúrò fún wa gbogbo àwọn nǹkan tí ó lè mú kí ẹ̀sìn ọlọ́run bá kúrú ní lójú kí a fi mọ́ gbàgbọ́ yí ẹ̀ bí ọlọ́run bá tó ní ẹ̀sìn yí oye mẹ́ka yí sallallahu alaihi wasallam ó mú gbogbo àwọn so anábi sallallahu alaihi wasallam ó fi wálẹ̀ nígbàtí ó ma kúrò sórí ìlànà eléyìí tí ó funfun gbò ilé tó jẹ́ sí pé òru àtọ̀sán ẹ̀ bákan náà ni wọ́n rí ẹni kankan ò ní gúríkò ní rí ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam àyàfi ẹni tí ó bá fẹ́ parun kí ọlọ́run bá kí ó sọ akúrò ní ilé ìbáyìí àkí gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ ọkùnrin ni obìnrin ni ọmọdé àgbàlagbà ni onílé àti àlejò àkí gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí jẹ́ ìjókòó wa eléyìí tí ó máa ń wáyé ní dìdí àsìkò tí a wà yìí ní ayé tí a wà yìí ní ọjọ́ òní àti ọjọ́ àná eléyìí tí jẹ́ sí wípé àfi máa ń tan ìmọ́lẹ̀ sí àwọn àlámàrí ẹ̀sìn eléyìí tí ó jọ́ranyàn lé ẹnìkọ̀ọ̀kan lórí láti nímọ̀ nípa rẹ̀ pápá jùlọ àwọn ọ̀rọ̀ tó ẹ́sì pé ó ní ṣe pẹ̀lú àwọn àdìsọ́kàn tó lálàáfíà eléyìí tí a fi sin ọlọ́run ba àwọn ìlànà eléyìí tó ẹ́sì pé ó lálàáfíà tó dẹ̀ tọ́ eléyìí tó ẹ́ àwọn mùsùlùmí ká máa rìn níbi ìsin lọ́run ba wa al-aqidatu almustaqima àdìsọ́kàn tó lálàáfíà tí ó yẹ kí mùsùlùmí tó yẹ kó ní nípa ẹ̀sìn rẹ̀ àti àwọn ìlànà eléyìí tí àó lálàáfíà eléyìí tó dúró dédé tó yẹ kí mùsùlùmí tó yẹ kí ó máa rìn lórí ẹ̀ òun náà ni nǹkan tí a ń gbé àgbéyẹ̀wò rẹ̀ àbákanáà nínú àwọn nǹkan tí a ń ṣe òun náà ni pé ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí wa nígbàtí a bá fẹ́ ma ìlànà tí ó tọ́ tó yẹ ká máa rìn gẹ́bí mùsùlùmí àtàdìsọ́kàn tó lálàáfíà yìí a gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn ìlànà ilé tí àwọn èèyàn sí àfitì rẹ̀ sínú Islam tí wọ́n dẹ̀ ń pè àwọn èèyàn sí àti àwọn àdìsọ́kàn tí àwọn èèyàn ń pèpè sí láwùjọ wa tí wọ́n ń pè ní àdìsọ́kàn mùsùlùmí ilé tó yẹ sí pé àwọn nǹkan yìí sì ní ó yapa sí àwọn àdìsọ́kàn àtàwọn ìlànà ilé tí anábi sallallahu alaihi wa alihi wasallam tó pèpè sí tó sì rìn lórí ẹ̀ àtàwọn sahaba ridwanullahi alaihim so látara ìmọ̀ sàlàyé àwọn al-ikhwanul al muslimun àwọn Muslim Brotherhood àwọn ẹgbẹ́ kan tí wọ́n spreadi tentacles wọn káàkiri gbogbo àgbáńlá yìí tí wọ́n ta ẹ̀kan wọn káàkiri gbogbo àgbáńlá yìí tí wọ́n sì jẹ́ ẹgbẹ́ tó fọ́n káàkiri púpọ̀ ṣùgbọ́n tó jẹ́ sí wípé kò sí orílẹ̀-èdè kan lágbàáyé tí ẹ ò ti ní rí àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ yìí wá rí àwòrán súnnà ni wọ́n máa ń gbé wọ̀ ariwo súnnà òun náà làwọn náà máa ń pa wípé àwọn gbé dání ṣùgbọ́n tó yẹ sí wípé ìlànà wọn tí wọ́n ń rìn àti nǹkan tí wọ́n gbé dání ìyapa sí súnnà gan so ilé lọ́fà lọ́fà jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó nífẹ̀ẹ́ súnnà tó wọ́n fẹ́ ti súnnà wọ́n máa bọ́ sínú takúté àwọn wọ̀nyí lẹ́ni tó rò wípé súnnà ni àwọn ń ṣe so ilé báyìí ó jẹ́ kó jọ́rọ̀ yàn láti sàlàyé kí ni nǹkan tí àwọn wọ̀nyí kí ni nǹkan tí wọ́n ń pèpè sí kí gbogbo ẹnikẹ́ni tó bá ń wá òdodo tó sì wá súnnà gangan tó wá súnnà gidi kó lè ma wípé àwọn wọ̀nyí rèé ọ̀rù sí nínú al-sunnati wal jama'a tó bá yẹ kó ti bọ́ sínú páńpẹ́ wọn tó ti bọ́ sínú ah, àwọn wọn yóò lè jáde kúrò mẹ́ tí ò bá dẹ̀ tí ìbọ́ síbẹ̀ yóò lè gbọ́yé yóò lè sá fún àwọn nǹkan wọ̀nyí so wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ báwo ni wọ́n ṣe dá àwọn Ikhwanul Muslimun báwo ni wọ́n ṣe dá wọn lẹ̀ báwo ni wọ́n ṣe dá ẹgbẹ́ ilẹ̀ ìlú wọn ti dá lẹ̀ ta tó dá ẹgbẹ́ ilẹ̀ gan àti pé nígbà tó dá ẹgbẹ́ ilẹ̀ kí láwọn ìlànà elé tó gbé kalẹ̀ láti máa fi pèpè sí ẹgbẹ́ yìí àti pé kí láwọn ìlànà eléyìí tí ó gbé kalẹ̀ wípé àwọn tí wọ́n bá wà lórí ẹgbẹ́ yìí tí wọ́n máa rìn lórí ẹ̀ sọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ní pẹ̀lú eléyìí òun náà ni a ti mẹ́nubà tí a sì tó máa ṣàlàyé inṣàlọ́ náà a ti mọ́ àlàyé wá lẹ́kùnrẹ́rẹ́ lórí àtànzìmátù sirriya ilé tó jẹ́ sí pé a mọ̀ sí iṣẹ́ àwọn ètò ìkọ̀kọ̀ àwọn ìlànà tí ó ma jẹ́ ìlànà ìkọ̀kọ̀ fún àwọn al-Ikhwan Muslimun tó yẹ sí pé àwọn gbé kalẹ̀ wípé àwọn ìlànà wọ̀nyí àtàwọn ètò wọ̀nyí àwọn kan nínú àwọn tó bá ti jẹ́ tó bá ti dépò kan nínú ẹgbẹ́ àwọn náà lè ma mọ̀ sáwọn nǹkan wọ̀nyẹn so mo sàlàyé pé ilé ìbáyìí jẹ́ irinṣẹ́ ńláńlá ilé ìdúyẹ́ sí pé àwọn al-Ikhwan Muslimun tí wọ́n máa ń lò wọn ò sì lè mẹ́lò wọn ò lè mẹ́lò irinṣẹ́ yìí gbogbo bí kíbi tán bá wà pátá bá ṣe ma ń ṣe nìyẹn so pé dáàwà wọn ìpèpè àwọn al-ikhwan ó ní zahir ó dẹ̀ ní batin so ó ní eléyìí tí ó ma hàn síta tán fẹ́ kí àwọn èèyàn máa rí òun ni zahiru dáàwà wọn ó sì ní batin ó ní ìkọ̀kọ̀ ó ní eléyìí tó jẹ́ sí pé ó pamọ́ eléyìí tó jẹ́ sí pé àwọn èèyàn ò lè mọ̀ nípa rẹ̀ àyàfi àwọn tó bá wà nínú ẹgbẹ́ yẹn tí wọ́n dẹ̀ dé ipò kan tó ní àpẹẹrẹ nínú ẹgbẹ́ yẹn àwọn nìkan ní wọn bá pè nìyẹn so bá pè nìyẹn gẹ́gẹ́ inú yẹn gẹ́gẹ́ eléyìí tó pamọ́ yẹn gẹ́gẹ́ òun gẹ́gẹ́ ni ó ṣe kókó jùlọ òun gẹ́gẹ́ ni ó sì ní agbára òun wọ́n ń pè ní àtẹ̀rìmátù sìríyà so àti sàlàyé gbogbo ilé báyìí o ká ma bálayé lọ lórí báwo ni àwọn Ikhwan Muslimun báwo ni wọ́n ṣe ń tẹ̀síwájú lórí ìgbé ẹgbẹ́ yìí kalẹ̀ àti lórí ìfi ẹgbẹ́ yìí rinlẹ̀ nígbàtí wọ́n dálẹ̀ Hassanul Banna tó rí a jama'atul Ikhwan Muslimin tóhun dálẹ̀ yìí ẹgbẹ́ Muslim Brotherhood tí a sọ yìí torí pé ó ti ní agbára ó wá pè àwọn tó jẹ́ àwọn olórí àwọn ẹgbẹ́lẹ́gbẹ́ da'a ru'sa'a al-ahzab wal-ihad ila al-inzimami ilayhi ìgbà tí Hassan al-Banna rí pé ẹgbẹ́ yìí ti ń fẹsẹ̀ múlẹ̀ torí pé ẹgbẹ́ yìí ó ti ń ríbi jòkó ó wá pe àwọn olórí àwọn oníkọ̀jikọ̀ olórí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ihad àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ ó pe àwọn olórí wọn pé kan wá join ẹgbẹ́ yìí kan wá join kí gbogbo wọn pátápátá kí wọ́n wá join ẹgbẹ́ al-Ikhwanul Muslimun kan wá darapọ̀ mọ́ wọn nínú àwọn nǹkan tí Hassan al-Banna fi wá tó fi wá pè wọ́n tó fi pèpè nígbà yẹn tó fi pè wọ́n ó ní pé ó fún wọn ní ròdùnú wípé gbogbo ẹnikẹ́ni tó bá tó bá ṣáájú níbi pèpè pé kan wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí tó bá tètè tó bá ṣáájú tó gbáwájú níbi àti wá darapọ̀ mẹ́gbẹ́ ó fún wọn ní ìró pé ó ṣàdéhùn fún wọn wípé owó jẹ olórí pé gbogbo ẹnikẹ́ni tó bá tètè dá wọn lóhùn níbi pẹ̀pẹ́pẹ́ kí ogun wọn káwà darapọ̀ mọ́ ẹgbẹ́ tóhun dálẹ̀ yìí olóhun fún wọn ní ìjẹ olórí bákanáà ó sì sàdéhùn ó halẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá pẹ́ so tí ó tètè dáhùn láti wá join ẹgbẹ́ kódà bó jẹ̀jẹ́ sí pé ó padà join ẹ nígbẹ̀yìn ṣùgbọ́n kò tètè nínú àwọn alákọ̀ọ́kọ́ tó join kò tètè bá wọn join òun pẹ́ kó tó wá join so ó halẹ̀ wípé irú àwọn wọ̀nyẹn so ààyè wọn àti pò wọn nínú ẹgbẹ́ yóò lẹ́gan òun ní fún wọn nípò olórí so ààyè wọn ò yẹpẹrẹ nínú ẹgbẹ́ gan kódà wọn ò bá máa ṣe iṣẹ́ fún ẹgbẹ́ wọn ò dẹ̀ bá máa ṣe iṣẹ́ dáwà iṣẹ́ pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run ba tí wọ́n bá sì tètè dáhùn ìpèpè pé kan wá join ẹgbẹ́ tó wọ́n ti tètè wá join yẹn wọ́n ní ní ipò tó ga nínú ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí kìí sọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ àhí sọ pé ìbò ló ti rí nǹkan tó ń sọ ẹ ìgbà tí Hassan al-Banna torí pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí máa fìdí múlẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí máa pe àwọn olórí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ó bẹ̀rẹ̀ sí máa pe olórí àwọn níjọ níjọ pé kán máa wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí pé àwọn tó bá dẹ̀ tètè dáhùn ìpèpè tó ń pè yìí òwò fún wọn ní ìjádarí nínú ẹgbẹ́ àwọn tó bá pẹ́ kí wọ́n tó dáhùn so àyè wọn yẹpẹrẹ wọn nínú ipò tó ga nínú ẹgbẹ́ ọ̀rọ̀ yìí tí mo sọ yìí a rí nínú Hassan al-Banna ṣe lẹ́yìn ìgbà tí wọ́n muslimun kalẹ̀ kọ́nfẹ́rẹ́nsì ẹlẹ́ẹ̀karùn-ún risala tí Hassan al-Banna present ní conference yẹn so ní page one hundred and seventy 178 nínú a message tí Hassan al-Banna tí ó present letter to present speech to present ní conference lọ́jọ́ yẹn ní page one hundred 178 a rí ọ̀rọ̀ yìí bẹ̀ so ibẹ̀ ni Hassan al-Banna ti pépè pé kí àwọn èèyàn àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn níjọ níjọ kan wá dára papọ̀ mọ́ al-Ikhwan Muslimun so àwọn tó bá dẹ̀ yára dáhùn ìpèpè ẹ wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ yìí lẹ́yìn tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa darapọ̀ yìí gẹ́gẹ́ bí ìpèpè tí Hassan al-Banna pé àwọn èèyàn a tí ẹgbẹ́ yìí tó rí pé ẹgbẹ́ yìí ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa Hassan al-Banna wá bẹ̀rẹ̀ sí máa halẹ̀ mọ́ ìjọba asanubánà bẹ̀rẹ̀ sí máa dúkùkù lájà mọ́ ìjọba àti àwọn muassasatu ìjọba àwọn establishment ìjọba àwọn ìgbìmọ̀ àwọn nǹkan tí ìjọba dákalẹ̀ so láti máa fi darí ìlú ó bẹ̀rẹ̀ sí máa halẹ̀ mọ́ wọn a ohun dúnkùkù lájá a ohun dún mahuru mahuru wípé òun ó lo agbára agbára òun ó lo lé ìjọba lórí tó bá jẹ́ sí pé gbogbo àwọn wáàsí tí àwọn ti ń ṣe látijọ́ yìí tí kò bá wọ ìjọba létí tí wọ́n tẹ̀lé àwọn wáàsí táwọn ń ṣe nǹkan tó kù tó wọ́n lò òun náà ni pé òun lò agbára láti fi kọ ìbàjẹ́ fún ìjọba ṣẹ̀rí eléyìí ọ̀rọ̀ tí mo sọ yìí wípé Hassanul Banna bẹ̀rẹ̀ sí máa dún mahuru mahuru mẹ́jọba ó bẹ̀rẹ̀ sí máa halẹ̀mọ́ ìjọba wípé tí ìjọba ò bá yí padà lórí nǹkan tíjọba ń ṣe òun lò agbára lé wọn lórí ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ ayé sọ bákanáà kìí sọ̀rọ̀ pé à níbo ló ti rí nǹkan tó sọ ẹ ó kàn parọ́ mọ́ Hassan banna ni ọ̀rọ̀ yìí a nínú ar ní page 189 nínú ar-Rasail a rí mẹ́ ibi tí Hassan al-Banna tó ti ń halẹ̀ mẹ́jọba wípé tí àwọn bá ṣe dáwà fún ìjọba tíjọba ò bá gbọ́ dáwà kó yí padà nígbàtí ẹgbẹ́ ti fẹsẹ̀ múlẹ̀ yìí táwọn ti rí pé ẹgbẹ́ al-Ikhwanul wọ́n ti spread the tentacles dáadáa yìí wọ́n dẹ̀ ti wà well grounded tí wọ́n ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa yìí àwọn olù agbára léjọba lórí ni níbi báyìí ẹ jẹ́ kí n rọra ṣe ìfẹ̀ lójú àwọn ọ̀rọ̀ kan ṣe rí dáwà àwọn al-Ikhwanul Muslimun tẹ bá wo nǹkan tí mo kà níbi báyìí wípé Hassan al-Banna ó ń dún mọ̀húrú mọ̀húrú ó dẹ̀ ń halẹ̀ mẹ́jọba ẹ ti rí pé dáẹwà àwọn al-ikhwan al-muslimun nǹkan tí ó dúró lórí òun náà ni muwajahatu ad-dawla muwajahatu sulta muwajahatu hukuma báwo la ifẹ́ dájúkọ àwọn ìjọba ìdájúkọ tá fẹ́ dájọba ni pé a fẹ́ wó ìjọba yẹn àwa fẹ́ gba ìjọba yẹn láti máa ṣèjọba nítorí pé àwọn tó wà ń bẹ̀ wọn àmọ́ ṣe torípa wọn tó wà ń bẹ́ wọn ẹ̀dá torípa wọn tó wà ń bẹ́ aláburú ni wọn so dáwà al-ikhwan muslimun dáwà yẹn náà dáwà tí ó ma ta kòjọba ni ẹ̀rí pé Hassan al-Banna mo ní ó bẹ̀rẹ̀ sí ma halẹ̀ mọ́jọba nígbà tó rí pé dáwà táwọn ń ṣe fúnjọba ìpèpè táwọn ń pèpè fúnjọba táwọn pè ìjọba kò ràn wọ́n ó wá rí wípé tí dáwà ọ̀bá ràn yí mọ́ nǹkan tó kù ní pé ká halẹ̀ mọ́ yí pé a lo agbára láti fi kọ aburú tí ìjọba ń ṣe so ẹ ti wá rí pé a jẹ́ pé dáwà àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìjọba ni wọ́n dájú dáwà yẹn kọ àríwẹ̀kọ́ ni ìpèpè wọn ìjọba ni wọ́n fi attack wọ́n máa ń fi pèpè wọn attack government ni so yíba yìí sí wọ́n máa fi attack government wọ́n máa sí ojú àwọn èèyàn sí àwọn nǹkan tí government ń ṣe tí ò dá wọ́n dẹ̀ máa attack government so pẹ̀lú àníyàn pé kí àwọn èèyàn kan lè hate government yẹn tẹ bá ti lè hate government the next thing ni pé a rí pé alhamdulillah àwọn èèyàn ti hate government báyìí ẹ̀yìn tá à ń jẹ́ ń pèpè sí àwọn èèyàn ti gbọ́ yé àti lágbára èyí tó kù ní pé ká government yẹn ẹ̀ tí understand so ìgbà tí Hassan al-Banna tó ń bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́nu tó pé ìjọba náà ni wọ́n fi dáwà ìpèpè wọn attack ìgbà tí wọ́n bá ìpèpè yìí débì kan torí pé àwọn ti wà well grounded àwọn èèyàn dẹ̀ ti understand the message àwọn àwọn èèyàn ti gbàgbọ́ yé in táwọn pèpè sí pé ìjọba ìjọba ìjọba the next thing ni wípé kábẹ̀rẹ̀ sí máa halẹ̀ májọba wípé a hà káàkì wọn tí wọ́n bá ti lè yí nǹkan tó ń ṣe padà eléyìí báyìí nǹkan tó rẹ́ pé ó hàn láwùjọ wa ni kìí ṣe pé ìpèrè àwọn èèyàn lọ síbi tawhid kìí ṣe pé ìpèrè àwọn èèyàn lọ síbi al-aqidatu sahiha àdìsọ́kàn tó lálàáfíà kápẹ́ àwọn lọ síbi ìlànà tí wọ́n fi sin lọ́wọ́ bá ní ìlànà tí ó dúó dédé kìí ṣe bí tí ìpèpè tí ẹmọ́ ń darí lé lórí nìyẹn bá ìpèpè rẹ̀ ní gbogbogbà gọ́ọ̀mẹ́ntì sàbúrú bí gọ́ọ̀mẹ́ntì ò dá bí báyìí ẹ jẹ́ káwa náà bẹ ẹ jẹ́ káwa náà ṣe wò ẹ jẹ́ káwa gbogbo orú fún bí ọgbọ̀n ṣẹ́jú àbí gbèdéke àsìkò kan ẹ rí pé nǹkan tí ó máa lo àsìkò yẹn fún ní gbogbogbà náà ni pé báwo ló fẹ́ takò gọ́ọ̀mẹ́ntì báwo ló fẹ́ yíjú àwọn èèyàn sí àìdá tí ń ní ara gọ́ọ̀mẹ́ntì instead tó yẹ kó yíjú àwọn èèyàn tó yẹ kó sàlàyé àdìsọ́kàn tó lálàáfíà àbáwọn yóò ṣe sin lọ́wọ́ bá fáwọn èèyàn àbẹ́ẹ̀rí mi gbọ́ yí báyìí sí tó yẹ kó ìjọba ló bẹ̀rẹ̀ sí máa fáwọn èèyàn ló fi jẹ́ sí pé gbogbo àwọn èèyàn tí ó padà máa pè wọlé náà rí àtẹni tó yẹ pé òun fún rẹ̀ gan o mọ́ ibi tẹ́ ọ̀rọ̀ rẹ̀ ibi tí ìtọ́kànnú ọ̀rọ̀ rẹ̀ gan nínú ẹ̀sìn ẹni tí ó táwọn gbogbo mọ́ òun gan náà rí òun náà publicly so wọ́n wá rí ká ah, ẹni yí lákin ó lè ń tako ìjọba ní gbangbata sẹ́sùn pé òfin tí àwa ń lò ní Nàìjíríà yìí tí wọ́n ń lò léwa lórí tí bá tọ́pá wa ń lò ìtí mọ̀ gbàlérò náà ni pé tí wọ́n ń lò léwa lórí nìyẹn irú àwa ń sìn àwa ò níbi táwa ti ni nínú ilé ni níbi iṣẹ́ wa ni ní gbogbo bí táà ti ń bá wọn èèyàn lò ni òfin Ọlọ́run bá làwa fi ń bá wọn lò àbí ṣe darí ni òfin democracy ni òfin yẹn fa ìgbà pé kéèyàn brave tí kì bá ṣe pálù súnà rí pé nǹkan ń tako súnà kódà bó jẹ́ pé òfin ń fàyè gbà nígbàtí ẹ̀sìn ti tako yẹn àwa ò ní ṣe kódà bó jẹ́ pé torí pé ẹ̀sìn òfin tí wọ́n ló fi àyè gbà ẹ̀sìn wa ò fàyè gbà so yíba ní sí so àwa ní máa tẹ̀ lófin tí wọ́n ká fi ẹ̀sìn ti wálẹ̀ so ìyẹn lọ́fà kò sí nǹkan kan tí ó tó jẹ́ nǹkan kàyàkàyà níbi kíyàn tako gọ́ọ̀mẹ́ntì nínú lábẹ́ ìjọba táwa ìjọba táwà fàyè ìgbà kíyàn tàbí gọ́ọ̀mẹ́ntì gan so kò sí ìgbà tó náyàn níbi pé kíyàn bọ́ta kíyàn bẹ̀rẹ̀ sí ma kọ̀ndẹ́mù gọ́ọ̀mẹ́ntì àwọn èèyàn pọ̀ nísìn ẹ̀tí ọ̀dọ̀ sáwà nísìn so ṣùgbọ́n kò dá nínú ẹ̀sìn ẹ̀sìn wọn fàyè kò sí ní so wẹ́ntẹ́ bá ti lè ríre tó yẹ sí pé ìpèpè rẹ̀ gbogbo gbà tó bá fẹ́ pé àwọn èèyàn àbí lọ́pọ̀lọpọ̀ gbà rí àbí kódà díẹ̀ ni ó attack gọ́ọ̀mẹ̀tì ò ṣe dáadáa bí gọ́ọ̀mẹ̀tì ò ṣe dáadáa lọ́hùn olóhùn attack ẹ má wulẹ̀ wulẹ̀ ṣèwádìí kankan ẹ̀sìn pé ìṣèwádì ni so a ti mọ̀ ń sìn nínú àwọn nǹkan táàfin àwọn àdìsíwálì mùsùlùmù ní lórí àtàfin mọ̀ ipẹ́ ni ìṣèwádì ni tá a bá ti rí dáwà yẹn tó bá ti jẹ́ sí attack ẹ má wulẹ̀ ṣèwádìí ẹ má wulẹ̀ ṣe iyèméjì ìṣèwádì lẹ́ni ẹ̀ torí pé sálàfì kan tó ń nílànà kò ní ma fi dáwà rẹ̀ takò gọ́ọ̀mẹ́ntì láíláí àwọn sálàfù sọ́ọ̀lì wọn ò kí ń ṣe kí ni wọn kí ń takò gọ́ọ̀mẹ́ntì kódà kí gọ́ọ̀mẹ́ntì máa sàbúrú ní gbangba ta ẹ̀sí ọ̀nà sáma ẹ̀sìn tó bá fẹ́ pé gọ́ọ̀mẹ́ntì sákìyèsí lórí aburú tí gọ́ọ̀mẹ́ntì ọ̀nà wo lágbà tó ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe ṣe òun ni ibi tí àwọn salafiyun tó ti yàtọ̀ sí àwọn al-ikhwaniyun mo rò pé ẹgbẹ́ ti pọ́ǹtì yẹn ọ̀nà wo lágbà tún jọba ṣe síjọba bá ń ṣe àìdá nítorí pé ìjọba lè ṣàìdá èèyàn náà ni wọ́n èèyàn náà ní jẹ́jọba àbẹ́ẹ̀kọ́ àwọn èèyàn náà ní ń ṣe ìjọba lé ni wọ́n wọ́n lè tí ó ṣàṣìṣe kódà ìjọba tó dáa jùlọ náà níjọba Saudi Arabia àbí ẹ̀kọ́ ni tó ti bẹ́ẹ̀ àṣìṣe lè wá lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn now báwo la ṣe kọ̀rẹ́tì àṣìṣe yẹn ó ní ìlànà tí ẹ̀rí wípé ẹni tó bá wà lórí tó bá rìn lọ́nà sàlàfíà kò ní gbé wà sí síta bóyá ní gbangba tábàyì bóyá lórí mímbà bóyá lórí rédíò bóyá lórí tẹlifíṣàn kó wá jẹ́ sí pé àṣìṣe tí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe yẹn òní ò wà mọ́ ní wọ́n wá síjú àwọn èèyàn sí so nítorí pé yẹn rèé kò sí ń lànà àwọn sálàfù sọ́ọ̀lì so tí èyàn bá láǹfààní àti lọ bá wọn ẹlọ́pù wọn sákèsí ni in tó lè mú èyàn takọ gọ́ọ̀mẹ́ntì ní gbangba o ní pé àwọn ìjọba yẹn dúró báyìí ìjọba dúró báyìí ó wá sàbúrú o lè takò níbẹ̀ ní gbangba mẹ́rin mo bọ́ sáyé àwọn mo bọ́ sí mọ́sálásí àbáwọn àyè bídá àti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ mo wá bẹ̀rẹ̀ sí máa tako gọ́ọ̀mẹ́ntì ń bẹ̀ ẹ ti mọ̀ páwọn ilé àwọn àlejò wà nù sí mọ́ni ẹ̀ náà ní ti pé ẹ rí pé dáwà Hasan al-Banna ó nǹkan tó kù ni pé fún ọbẹ̀ sí ma halẹ̀ mẹ́jọba wípé àwọn olù agbára léjọba lórí náà mo ti sọbi táti rí ọ̀rọ̀ yìí sọbẹ̀ fún wa nínú àwọn agbára nínú àwọn agbára tí ìṣòwánù ma ń lò pàápàá jùlọ ní àwọn àyè ibi tó bá rí bí Nàìjíríà yìí àtàwọn àyè bòmí láti rò wípé àwọn fẹ́ fi threatening government àwọn bẹ́ẹ̀ bí victimize government lórí nǹkan tí government ṣe tí ó táwọn lọ́rùn nínú àwọn ọ̀nà tán máa ń gbà fi agbára kọ ìbàjẹ́ fún government ní kan ṣe mọ̀gọ́hárọ̀ kan ṣe protest so ibà nísìn so láti lè jẹ́ kí government mọ̀ pé nǹkan tí government ṣe ó táwọn lọ́rùn àwọn lòdì síjọba anti-government làwọn anti-kíni o anti-government ni wọ́n yẹ́ ni pé àwọn tí ò gbà ti ìjọba làwọn àwọn tó jẹ́ ọ̀tá ìjọba làwọn so wọ́n máa ń ṣe léyìí dáadáa náà lẹ́yìn eléyìí báyìí Hassan al-Banna ó bẹ̀rẹ̀ sí máa ṣe àdéhùn fún àwọn tí wọ́n ń tẹ̀lé lórí ẹgbẹ́ tó dákalẹ̀ yìí nínú risala nínú message tí ó present nínú paper tó present ní al-Mu'tamarul Khamis ní kọ́nfẹ́rẹ́nsì ẹlẹ́ẹ̀karùn-ún lábẹ́ tọ́píkì lábẹ́ headline lábẹ́ ìlúwánu mata takunu khutuwatuna tanfidhiya mata takunu khutuwatuna tanfidhiya ìgbà wo ni ìgbésẹ̀ wa eléyìí tí a fi execute gbogbo plánù wa tá ń ṣe pátápátá yìí ìgbà wo ni ìgbésẹ̀ yẹn máa jẹ́ mata takunu khutuwatuna tanfidhiya ìgbà wo ni àwọn ìlànà wa àwọn plans wa àwọn in tí a ti làkalẹ̀ ìgbà wo ni a bẹ̀rẹ̀ sí ma execute ẹ̀ lábẹ́ headline yẹn ó sọ̀rọ̀ tí a ń sọ yìí ọ̀rọ̀ ó ní ó ní ìgbà tí àwọn bá pé 300 katiba nígbàtí àwọn bá pé ọmọ ogun tó ń lọ bí ọgọ́rùn mẹ́ta tó jẹ́ sí pé àwọn ọmọ ogun yìí ti wà well prepared àwọn ọmọ ogun yìí ti wà well trained bilal pẹ̀lú ma àwọn fi ìmọ̀ train wọn àwọn ti prepare wọn pẹ̀lú ma wasakọ́fà bákan náà well prepared tó wà well trained bisakọ́fà pẹ̀lú kíni o pẹ̀lú civilization tí wọ́n fi ọ̀làjú tí wọ́n fi prepare àwọn wal iman bákanáà táwọn prepare àwọn táwọn train wọn pẹ̀lú gbàgbọ́ àwọn ọmọ ogun táwọn bá ti train pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí so tí wọ́n bá ti wá pé ọgọ́rùn mẹ́ta ìgbà yẹn làwọn bẹ̀rẹ̀ sí máa bá làwọn já àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ tí wọ́n jẹ́ olùtayọ àlà tí wọ́n jẹ́ olùjẹ nípa àwọn aláburú àwọn aláṣẹ lábẹ́ ẹnuwánu tí mo pè tí mo sọ wípé mata takunu khutuwatuna tanfidhiya lábẹ́ ẹnuwánu yẹn lábẹ́ headline yẹn lábẹ́ rẹ̀ ló ti sọ̀rọ̀ tí mo sọ wípé ìgbà wo ni gbogbo àwọn ìgbésẹ̀ táwọn ń gbé gbogbo àwọn ìlànà táwọn ń gbé kalẹ̀ ìgbà wo ni yóò di tí àwọn execute ó nígbà tí àwọn bá pé táwọn bá rí ọmọ ogun 300 táwọn prepare àwọn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo sọ yìí so ìgbà yẹn làwọn bẹ̀rẹ̀ sí máa gbógun ja ìjọba ìgbà tí ó wá di ọdún 1942 ọdún 1942 yìí Hassan al-Banna ṣe ìgbésẹ̀ kan lọ́dún yẹn ó ní pé rọ́ṣàhà nafsahu fil intikhabati al-barlamaniya rọ́ṣàhà nafsahu في الانتخابات البرلمانية حسن al-Banna ó nominate ó nominate candidate láti contest fún a ìjẹ́ aláṣẹ ilẹ̀ Misro lásìkò yẹn Hassan al-Banna nominate rẹ̀ as a candidate gẹ́gẹ́ ẹni tí ó fẹ́ díje fún ipò aláṣẹ fún ipò adarí ilẹ̀ Misrọ̀ ní ọdún 1942 ṣùgbọ́n lọ́dún yìí ẹni tá ń pè ní Anuhas Basha Anuhas Basha yìí tó jẹ́ olórí ó ó sọ fún Hassan al-Banna pé kó tanazala àni tarshih ó ní kó step down pé kó má contest Hassan Banna ó show interest ó de nominate ara ẹ̀ as a candidate láti contest fókiri o fún presidency fún ìjẹ́ eh, aláṣẹ ilẹ̀ misro ní 1942 but Annohas Basha ó sọ fún pé kí ó step down kú mọ́ ṣe bẹ́ẹ̀ eléyìí báyìí nǹkan tó fà á tí Annohas Basha tó fi advice Hassan Banna pé kí ó step down kó má contest fún ipò yìí kó má díje fún ipò yìí ó ní wípé nígbà yẹn ilẹ̀ Misro wọ́n wà nínú condition pé ogun ṣẹlẹ̀ sí wọn so wọ́n wà ní halatu harb nígbà yẹn wọ́n wà nínú condition ogun so yíba yìí sí nígbà yẹn fatanazala Hassan al-Banna àni tashih Hassan al-Banna wa ó wá o down ó a ó yí pinnu rẹ̀ padà pé òun ò ní díje mọ́ pẹ̀lú kíníkà pẹ̀lú condition ni wípé a wọ́n promise ẹ̀ ń gbà yẹn wípé wọ́n fún ní a wọ́n ṣe ní rọrùn fún kó mọ́ ríbi ṣe dáwà rẹ̀ káàkiri nílẹ̀ Misra so yíba nísìnyí so wípé àwọn ó fún nígbà láàyè àwọn ó dẹ̀ sọ nírọ̀rùn fún báwo ni ẹgbẹ́ rẹ̀ báwo ni ó ṣe máa rí dáwà ṣe káàkiri ní ilẹ̀ Misrọ̀ so nítorí ìyẹn so Hassan al-Banna step down so ó wá ń bá irú nǹkan yìí lọ tí tó fi di ọdún 1948 náà tẹ́ bá wo nǹkan tí mo sọ yìí ní pé ní 1942 Hassan al-Banna ṣe kí ni ó nominate rẹ̀ ẹgbẹ́ bí candidate láti dìde ilé ìjẹ́kó yọ wípé nínú manhaju Hassan banna eléyìí tí ó fi tó gbé àwọn al-Ikhwan muslimun kalẹ̀ lé lórí òun ni kéèyàn máa contest fún position fún political position kéèyàn máa contest for political position nínú àwọn ìlànà àwọn al-Ikhwan muslimun ni nítorí pé kí ni nítorí pé ẹ ti mọ̀ wípé gbogbo in tí ẹgbẹ́ yẹn in tó délé lórí náà ni báwo la ìfẹ́ gbàjọba àbẹ́ẹ̀kọ́ ni so ló fi jẹ́ sí pé manhajú Hassanul Banna lórí báwo la ìfẹ́ gbàjọba òun ni wípé káwa náà ká lọ contest táwa náà bá lọ díje tí a bá lè wọlé ìgbà yẹn rèé a lè ṣe kíni a lè àjákì gọ́ọ̀mẹ́ntì yẹn a lè change gọ́ọ̀mẹ́ntì yẹn sí ìjọba ṣẹ̀ríà eléyìí tí a fẹ́ lò pé ẹ̀jẹ̀ ti kókó yẹn so lọ́fà ló fi jẹ́ sí pé ẹ lè rí sálàfí kan láyé kó jẹ́ sí wípé ọ̀rọ̀ political affairs òun ni yóò fi bí sí ara ẹ̀ bọ́yá ni ó ma discuss ni àbí bọ́yá òun ni ó ma aspire bọ́yá òun ni ó ma sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ni àbí òun ni ó ma ní èròǹgbà pé òun fẹ́ ṣe àbí ó ma pèpè sí tẹ ti ríyàn láyé tó sì jẹ́ sí pé irú ẹni báyìí gbogbo gbà ọ̀rọ̀ báwo la ṣe fẹ́ gbagbára báwo la ṣe fẹ́ wọnú parliament báwo la ṣe fẹ́ wọnú parliament òun náà ni nǹkan tí ó máa ń pèpè sí jùlọ àbí ló máa wà concerned sí jùlọ àbí nǹkan yẹn ló máa aspire fún àbí nǹkan yẹn ló máa ń emphasize nígbà tó bá ń bá òun yẹn sọ̀rọ̀ ẹ̀sùn mọ̀ pé irú ẹni báyìí rẹ̀ ìlànà Hassan banna ló ń lò láti fi yí kíni láti fi yí nǹkan padà àìbẹ́ẹ̀kọ́ ni eléyìí báyìí kò pa má rárá ẹ mọ̀ rí tí wọ́n mọ̀ sọ fún yín pé agbára yín PVC ni àìbẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá mọ́ ń gbọ́ lectures àwọn alìṣíwánù dáadáa àwọn alìṣíwánù wó sọ fún yín pé nígbàtí àwọn kírísítíẹ̀nì náà rí tó yẹ pé àwọn náà ń ṣe oríṣiríṣi àwọn conference àwọn seminar ní àwọn àyè ilé ìjọsìn wọn àti láwọn àyè tó ṣe kókó tó ṣe kókó pé bóò ní gbogbo àwọn ọmọ ìjọ àwọn ó ṣe ní PVC lọ́wọ́ láti lọ dìbò fún candidate tí church bá fẹ́ kí ó emerge tó fẹ́ kí láti lọ dìbò fún olùdíje tí church bá fẹ́ kí ó jẹ́ olórí so a jẹ́ sí pé bóò ni àwọn mùsùlùmí náà bóò làwa náà ó ṣe máa pe àwọn èèyàn lọ sí wípé kán lọ gba PVC wọn láti dìbò fún ẹni tí àwa náà fẹ́ kí ó jẹ́ kó jáwé olúborí níbi ìdìbò kò rí báyìí sí so ìgbà míì rèé wọ́n ní àwọn àwọn candidate nínú àwọn wọ̀nyí tó yẹ pé àwọn ni ó sponsor candidate yẹn so rí báyìí sí so ẹ mọ̀ rí wọn bẹ́ẹ̀ ẹ mọ̀ rí wọn ẹnìkan fi ń tó mi létí ẹni náà wà ní jòkóta wà yí pé in fact ní gbogbo Ọ̀ṣun state yẹn ó débi wípé tẹ bá lọ sí tí tẹ bá láǹfààní àti rí àwọn ibi tó ti ń ṣe àwọn àwọn àwọn meetings àwọn political meetings pàápàá jùlọ tàwọn ward party meetings ward ẹ bá àwọn onírùngbọ̀n bẹ̀ báyìí àtàwọn tí ṣòkòtò wọn ṣe kí ní ṣòkòtò wọn fò sókè táwọn náà wà nínú àwọn àwọn politicians tó yẹ kí wọ́n mọ̀ ṣe party meeting láwọn wards wọn it happens níbẹ̀ ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ń ṣẹlẹ̀ ń bí náà àbí ni ṣètò pé òmí inú wọn náà ń contest fún ipò kánsílọ̀ òmínú wọn náà ń kọ̀ntẹ́stì fún ipò gọ́vnọ̀ òmínú wọn náà ń kọ̀ntẹ́stì fún ipò chairman òmínú wọn ń kọ̀ntẹ́stì fún ipò honorable abẹ́ẹ̀kọ́ ni so orísìírísìí àwọn nǹkan báyìí rí house of representatives gbogbo àwọn nǹkan báyìí ẹ̀rí àwọn náà táwọn náà máa lẹ póstà in fact mo máa ń rí póstà wọn dáadáa lóṣogbo ẹ̀rí brọ́dà báyìí ó ní wọ́n ẹ̀tí ọ̀nà sábà ní ti ṣòkòtò rẹ̀ fò sókè òun náà fẹ́ lọ fún house of rep ẹ̀tí ọ̀nà sáà gbogbo orú àwọn tẹ́ bá ti rí tán ṣe báyìí àwọn àlèṣíwánù mùsùlùmí nìyẹn òun náà fẹ́ jẹ president òun náà fẹ́ jẹ kódà nísìn báyìí nínú ní cabinet a ní ìjọba tánlù lọ́wọ́ yìí ẹni tó nínú gbọ́wà ní cabinet abẹ́ẹ̀kọ́ ni nínú àwọn ministers àbí tí jẹ́ sí wípé ìṣwání ni irú ẹniyẹn náà ẹ̀tí ọ̀nà sáàmà ìsìn so a bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní Lagos State ní orísìírísìí àwọn báyìí tí jẹ́ sí pé wọ́n fẹ́ penetrate government kò yẹ báyìí nísìn nítorí kíni nítorí ambition wọn nítorí pé wọ́n wà wọ́n wà thirsty fún kíni o fún agbára gan tó báwo làwọn ṣe fẹ́ gbàgbára báwo so ẹ́rí pé mo ní 1942 Hassan al-Banna ó ṣe kí ni o ó jáde wípé òun fẹ́ díje fún ipò ààrẹ so yíba yìí sí ó fẹ́ díje fún ipò ààrẹ so yẹ́ jẹ́ pé wáyé pé nínú ìlànà tí Hassan al-Banna gbé kalẹ̀ fáwọn Ikhwan Muslimun parliament láti lọ máa díje so yẹ́ bá máa gbọ́ orísìí àwọn fatuwa kò yíbá nísì lórí pé ìjà lè wọnú parliament ìjà wa náà ṣàlè lọ bá wọn kópa ń bẹ̀ àwọn fatuwa tó jẹ́ sí pé àwọn àfáà míì náà àbá súnnà wọ́n ṣàṣìṣe nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ so tó yẹ kí fatuwa yẹn ó lẹ́lòmí máa gbé káàkiri dòní fatuwa kan bẹ verdict kan bẹ tí pass fún àwọn èèyàn ní Algeria nígbàtí àwọn náà tí wọ́n ẹnkántà irú àwọn nǹkan tó rí báyìí bẹ́ẹ̀ ni Sheikh Salih Al-Uthaymeen àwọn náà pàṣẹ fatwa nígbà yẹn wípé àwọn tí wọ́n jẹ́ brothers àtàwọn tánjọ ní súnnà àwọn náà lè lọ contest nítorí pé kán lè lọ tún nǹkan ṣe tó bá débẹ̀ so fatwa yẹn àwọn àfáà yìí àṣìṣe ni wọ́n ṣe nítorí wípé a rí àwọn àfáà míì wàríkùn sọ́rọ̀tẹ̀lẹ̀ wàkàtù tí wọ́n rí bí wọn nínú ma a rí àwọn àfáà mi tí wọ́n rí bí wọn ní ìdúró lórí súnnà láwùjọ táwọn sọ pé no irú nǹkan yìí kò tọ́ kò yẹ́ báyìí sí tọ́ yẹ́ pé àwọn dúró lórí pé nǹkan yìí ò tọ́ so ló jẹ́ ká mọ̀ yí pé ọ̀rọ̀ yìí rèé àwọn àfáà táwọn ní irú wújátùn nọ́vọ̀rù yìí táwọn ní ìwòye pé nǹkan tí ó yà fi lè nǹkan ṣe ni pé kò sí kan tó burú náà kí àwọn brothers náà káwọn náà partake nínú irú àwọn nǹkan yìí so kán lè lọ tún nǹkan ṣe opinion wọn ó yàtọ̀ sáwọn tó jẹ́ sí pé àwọn sọ pé no èèyàn kankan tí ẹ gbọ́dọ̀ partake ń bẹ̀rẹ̀ so tó bá ti rí báyẹn àwọn àbá kan sọ pé eléyìí àwọn àbá kan sọ pé eléyìí ni so ọ̀rọ̀ ẹnìkan ò ní máa jẹ́ hujja lórí ọ̀rọ̀ ẹnìkejì yẹn ni pé ọ̀rọ̀ ẹnìkan ò ní máa jẹ́rìí lórí ọ̀rọ̀ ẹnìkejì so yé báyìí sì so nǹkan tá ṣe ni pé a wá ẹ̀rí fún àwọn méjèèjì ta ni ó lẹ́rí nínú wọn àbí ta ni ẹ̀rí rẹ̀ tẹ̀sùn wọn nínú wọn àbí ta ni ó lo ẹ̀rí nínú wọn torí pé gbogbo wa ta náà ni wọ́n ní ẹ̀rí tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ta ni ẹ̀rí so ilé ìbáyìí lẹ́lòmí wọ́n wá

tí wọ́n dúó lórí ẹ̀ síwáyìí so a irú àwọn nǹkan yẹn lẹ́mà rí tẹ́lómi ó ma tí ó ma sọ fáwọn èèyàn tí ó ma fi ṣe fàtúwá fún wọn pé ẹ kò síkà tó burú ẹ̀yin náà contest fún àwọn political uh, positions so ẹ lọ contest ẹ lọ díje fún àwọn ipò òṣèlú so kí a lè rí nǹkan ká lè rí túnṣe so ibáyìí sí so eléyìí báyìí nínú ìlànà Hassan al so tí a bá ti rí èèyàn tí ń ṣerú àwọn fàtúwá yẹn àbẹ̀rẹ̀ èèyàn tó jẹ́ sí pé òun lọ ń díje fún ipò òṣèlú lábẹ́ ìjọba democracy àbáwọn abẹ́ ìjọba míì tó yàtọ̀ fún ìjọba sharia ẹ̀tìmọ̀ wípé lára ìgbésẹ̀ Hassan al-Banna ni nítorí pé wọ́n fẹ́ gba agbára wọ́n rò pé táwọn bá débẹ̀ àwọn lọ rí nǹkan tó ṣe ṣe bá yìí sí so wọn ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn ànábì Ọlọ́run bá ṣe bẹ̀rẹ̀ wọn ò ní ṣe dáwà wọn wọn ò dẹ̀ ní tún aburú ṣe bí àwọn àwọn sálàfù umma bí wọ́n ṣe tún ṣe nǹkan tá a bèèrè ni pé ìgbà táwọn anẹ́bí ọlọ́wọ́ bá líkẹlá tí wọ́n dé àwùjọ àwọn èèyàn kan ni wọ́n jẹ́ aláṣẹ láwùjọ ń gbà yẹn náà táwọn náà ń darí ìlú abẹ́ẹ̀kọ́ ni so ǹjẹ́ àwọn anẹ́bí ọlọ́wọ́ bá ṣe wọ́n wá agbára tú láti pé báwo làwọn ṣe fẹ́ wọnú agbára láti lọ yí aburú padà ni àbí wọ́n ṣe dáwà síbi tawfiq ṣe rí àwọn ikhwan èmi ò mọ̀ tó máa ń dààmú ọpọlọ wọn wallahi kò dẹ̀ sí kankan tó ń dàmú ọpọlọ wọn ju bídá lọ téèyàn bá ti ròyìn pé òun fẹ́ máa fi ìròrí sí ẹ̀sìn kò fẹ́ máa tẹ̀lé ìlànà àwọn ẹni àná bàbá ńlá wàhálà ni ló fi jẹ́ pé àwọn àfáà sọ wípé kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man gbogbo orí pátá ó síbi àdádálẹ̀ àwọn ẹni ìgbẹ̀yìn tó yẹ sí pé kọkàn pé àpò láyé fẹ́ tó nǹkan ṣe kó wá wò pẹ̀lú ọpọlọ rẹ kọ́ wọn wá fọpọlọ kọmọ wá fi gbé kalẹ̀ kò mọ́ òkè bó làwọn ẹni àná ṣe tún nǹkan ṣe ẹ̀rí wípé Hasan al-Banna rẹ̀ àtàwọn Ikhwanul Muslimun wọ́n fẹ́ tún nǹkan ṣe ni àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n bí tí wàhálà ti dé bá wọn o ni wípé wọn ò tẹ̀lé àwọn salaful umma bó làwọn ṣe tó àwùjọ ṣe nǹkan táwọn rò ní pé tá bá ti lè gba agbára agbára yẹn láti tún nǹkan ṣe nítorí pé dáwà ò ní ràn tẹ bá sọ fáwọn èèyàn pé ẹ má jalè ẹ má jalè tẹ́ǹsì wà sí fún ẹdùn nídọ̀lá wọn nígbọ́ ṣùgbọ́n tágbára bá dé pé ẹn tó bá jalè ẹ lọ́wọ́ ẹ̀rìkún ni ẹ ẹ má ṣe zìnà ẹ má ṣe zìnà àwọn èèyàn ní dayin lóhùn ẹ bá máa ké Kùránì kẹ má ṣe wà sí jù bẹ́ẹ̀ lọ kò lè lápá lára wọn ṣùgbọ́n ní so àwọn rí pé ìmọ̀ lo agbára ìmọ̀ fi agbára mú àwọn èèyàn òun ni dáwà àwùjọ ó fi dá kò yí báyìí sí so nínú òrí tí wọ́n nìyẹn wọn ò mọ̀ ń pé eléyìí báyìí failure ni wallahi failure ni kèése agbára lèyàn máa ń wá ná tí kèé bá ṣe ìpèpè sójú ọ̀nà tawhid tabaragbára lo agbára lé lórí jàmáà àdíbi tí nǹkan bàjẹ́ dé àwọn tó fẹ́ lo agbára lé lórí gan rẹ̀ àwọn gan ògbàgbọ́ yé ń tó fẹ́ lo agbára lé wọn lórí àwọn èèyàn ni ó yà wípé àfẹ́jọba ṣẹ̀ríà àbí ẹ̀kọ́ ni even nǹkan jẹ́ sí wípé o ti padà gba agbára ó wá padà rí agbára yẹn ó wá di pé ó fẹ́ bẹ̀rẹ̀ sí máa implement òfin tí àwọn rí pé oh, hash wọ́n ń gbọ́ òfin ẹyẹ ní òfin tí ó le koko ká ó àríkọ́gbọ́n wà ń bẹ̀ gan wọ́n ní nìbàdàn ẹnìkan ní táìmù kan ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́lá wá wà lórí ẹ̀mí ẹni yẹgẹ pé ah, zìnà lòun ṣe yìí yìí fẹ́ ara òun lórí ìdájọ́ zìnà tóun ṣe àwọn ilé ẹjọ́ kan ń bẹ ní Ìbàdàn wọ́n bẹ so ìwọ tó bá fẹ́ dájọ́ ṣẹ̀ríà o lè lọ sí ilé ẹjọ́ yẹn bó jẹ́ yẹ pé wọn fi bẹ́ẹ̀ lágbára tí wọ́n bá dájọ́ nígbà míì tó bá fi ṣẹ̀ríà dájọ́ tí ò bá tẹ́ ẹni tí wọ́n dájọ́ fún yẹn lọ́rùn ó lè lọ appeal nílé ẹjọ́ appeal tí wọ́n sì padà dá ẹjọ́ ṣẹ̀ríà yẹn rùn ẹjọ́ ọ̀dásán àyàfi tó bá yẹ pé ìdájọ́ yẹn kàn tẹ́ ẹni yẹn lọ́rùn ló lè gbà tó bá ní òtẹ́hun lọ́rùn tó bá lọ appeal wọn àdẹjọ́ yẹn rùn now bẹ̀ẹ́ tí kẹ́tùmọ̀ kàfẹ́ try láti emphasize tí mo kàn fẹ́ try láti tí mo kàn fẹ́ nail o ní pé àwọn dí ẹjọ́ ṣẹ̀ríà bẹ̀ so ẹni yíwá gbéra ẹ̀ lọ sí ìkànnà àwọn ẹlẹ́jọ́ ṣẹ̀ríà yìí pé kán lò dájọ́ léhun lórí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ẹgbà ha wàhálà dé ṣẹ́dájọ́ ṣẹ̀ríà rẹ̀ lẹ́nu náà yẹn báyìí ṣẹ́mọ̀ ẹgbẹ́ ọgọ́rùn-ún kò easy tí 20 ọba fi bọ́ síyàn lára àfáà ní èsì ẹgbà kékeré tọ̀ wọ́n bá fi fún ẹ ní wáyà 20 tààrà sí rọgbọ́n mọ̀ pé àtàtò ìyọ́dún tọmọkùnrin sẹ́tọ̀ ara bẹ̀rẹ̀ ti pé káì ojú ti pẹ́ pé àà ilé ìjọba irú ìdájọ́ tẹ́ǹpé nídájọ́ majority inú àwọn tó wáwò dájọ́ náà ń ṣe zìnà wọ́n wò pé tí rú ìyàtí ó jẹ àwọn náà rí ẹni yẹn gan kí ló lẹ́fà yọ́n bẹ̀ ni pé àwọn èèyàn tẹ́ fẹ́ lò dájọ́ yẹn lé lórí àwọn gan rí ìdájọ́ yẹn sí nǹkan tó harsh sí ìdájọ́ tí ó le koko jùlọ so ẹ̀yin wá débi agbára tán ẹlẹ́fẹ́ lo ìjọba yẹn lé wọn lórí ní tí ó tẹ́ àwọn aráàlú ọ̀yàrí ni àwọn aráàlú ọ̀yàrí wọ́n láwọn ọ̀fẹ́ bí táwọn aráàlú bá ti yarí wàhálà ó ṣẹlẹ̀ ìjọba fẹ́ lo agbára pé àwọn ìjọba la fẹ́ nǹkan Ara dẹ̀ pọ̀ jùjọba lọ ló di pé ó yá ẹ̀dà àwọn sọ́jà lù ẹmọ fa wàhálà àwọn aráàlú náà bọ́ta pé àwárò nígbà ibẹ̀ ní àwọn United Nations àtàwọn yòókù wọn ibẹ̀ ní ó ti wáyé pé ah, àwọn ìjọba kan nínú ìlú kan wọ́n ń nǹkan tí ọ̀tá aráàlú lọ́rùn afẹ́ṣe ni o afẹ́lọgbà àwọn aráàlú yẹn lẹ̀ àìbẹ̀kọ́ ló wọ́n ń ṣẹlẹ̀ ní eléyìí ni orí àwọn àlèkọ́wà mùsùlùmí ibi tó ní wọn ò pé àwọn òṣè kí ni wọ́n mọ̀ nípa àwọn tẹ́ ẹ lo agbára lé lórí gan gbọ́dọ̀ yọnú sí agbára at least kí wọ́n bá tí gbogbo wọn lè yọnú sí náà but larger percentage reasonable percentage gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ àwọn náà gbọ́dọ̀ gbọ́ nǹkan yẹn yé ṣe rí àwọn reasonable percentage yẹn àwọn larger percentage yẹn àwọn yẹn ni ó máa protect ìntẹ́fẹ́ ṣe yẹn torípàwọn ń fẹ́ so àwọn minority yẹn ò ní ní nǹkan kan mẹ́jú pé kí wọ́n máa padà sí wọ́n mẹ́tò lọ are you, getting my point? ṣùgbọ́n majority ní òfẹ́ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin wá rò pé tẹ́ bá ti gbagbára ẹ máa wá lu agbára ẹlé wọn lórí túláàsì kò lè rọrùn kò lè rọgbọ kò pọ́síbù ẹ tí understand kò pọ́síbù rárá àyàfi kó jẹ́ sí pé reasoning percentage larger percentage wà pẹ̀lú yín àwọn majority wà pẹ̀lú yín ṣẹ́ra àwọn minority yẹn àwọn máa kéré gan àwọn rẹ̀ wọn ní kankan wọn lẹ́nu wọn lágbára níbi tí majority bá ti ń sọ̀rọ̀ ẹ̀tí understand now ẹbí wọn léèrè pé irú nǹkan tẹ́ ṣe yẹn láti bàtẹ́ ti ń bá bọ̀ nẹ̀tíjà wo lẹ́rí result wo lẹ́rí tó wà reasonable kò any reasonable result láti jọta ti ń bá kì ní Morsi Morsi wà recent Morsi ní Egypt ó wà recent wọ́n ẹ̀ṣẹ̀ gbàjọba lọ́wọ́ Morsi ni Mursi débẹ̀ lábẹ́ platform eh, Muslim Brotherhood náà ni ẹgbẹ́ tí àwọn Ikhwanul Muslimun dálẹ̀ political party kan dálẹ̀ òun ni ó produce Mursi Mursi wọlé democratically ẹjọ́ ọ̀nà sáàmà yìí sí wọ́n elect Mursi democratically ó wọlé ẹjọ́ ọ̀nà sáàmà yìí sí free and fair ó wọlé tí ò sí èrú tí ò sí kankan Mursi wọlé mọ́rúsí dẹ̀ ní ìfúwání ni ó bẹ̀rẹ̀ sí máa sí ìjọba rẹ̀ after ọdún méjì tí mọ́rúsí sọ ipò òun fẹ́ máa gbé àwọn kẹ̀kẹ́ jáde nínú ìgbésẹ̀ agenda ṣẹ̀ríà tó ní kí lẹ́nu kọ́ ṣẹlẹ̀ babalá wàhálà Egypt wọ́n padà yọ mọ́rúsí mọ́rúsí wà lẹ́wọ̀n nísìn wọ́n ti dájọ́ kú fún bẹ̀tí wọ́n létí nítorí pé fífẹ́ attempt láti pa ń dá wàhálà lẹ́ nílùú àwọn èèyàn rẹ̀ ọgbà òun nìkan wọ́n sì ń wò pé ẹyẹ sì fílẹ̀ náà bẹ̀tí wọ́n ti dájọ́ kú fún kí ló dé nítorí pé ó fẹ́ gidi ṣe nǹkan tí majority ó fẹ́ ok ẹ wo President Buhari kọ́lọ̀ kó bá wa ṣe dára fún bàbá náà àìmọye ìgbà tí bàbá yìí ti tí wọ́n ti ń contest fún ipò president ipò president kí lẹ́mọ̀ tàbí campaign against bàbá yẹn ó ní agenda sharia ó ní sharia agenda ó ní sharia agenda ó ní islamization agenda ó fẹ́ islamize Nigeria ó fẹ́ ṣe ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ó ní nǹkan tó fi a campaign against bàbá yẹn kó tó wá di pé bàbá yẹn padà wá wọlé nígbà tí wọ́n wọlé tí òun yẹn rí pé bàbá yẹn rò tí ẹ̀ ní agenda sharia kẹ̀kẹ́ ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn so bẹ̀tí wọ́n gbà tí bàbá yìí ti ń try gbà tí bàbá yìí tó wà ní abarapá yàtọ̀ fúngbà tí àgbàlagbà ti dé ǹsìn nígbà tó bá wà lágbára pa kí nǹkan tí ó fi rẹ̀ kí bàbá yẹn dáhùn gbogbo àyẹ́rẹ́ ni pé agenda sharia agenda sharia kí ló dé tó ké majority of faramọ́ tí wọ́n rò pé bàbá yẹn fẹ́ ṣe ní agenda in fact ẹ má rò pé àwọn christian ní ń tako bàbá jùlọ lórí agenda sharia tí wọ́n rò pé ó ní tí a rò pé ó ní nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ní ń tako bàbá yìí pé ah, because àwọn mùsùlùmí tẹ́ ń wí náà oníbàjẹ́ ni wọ́n wọ́n fífin ṣẹ̀ríà tó lófin ṣẹ̀ríà náà padà tọ́jú àwọn náà are you getting my point? so ibẹ̀ ni wọ́n ti wá rò wípé tó bá gbagbára tán ok ẹ wo ní Zamfara ẹ do you understand nígbà ìjọba Zamfara ẹni tó wà níbẹ̀ ńgbà yẹn tí olóhun lo ṣẹ̀ríà nígbà yẹn tẹ̀wé ìṣíwá nílòun náà ìgbà tó lóhun lo ṣẹ̀ríà ńgbà yẹn sẹ́mọ̀ wípé wọ́n padà mú obìnrin kan nígbà yẹn tí wọ́n lọ fẹ́ ṣèdájọ́ zìnà fún kí lẹ́mọ̀ tó padà ṣẹlẹ̀ sóbìnrin yẹn wọ́n padà gbé kúrò wọ́n padà gbá pé láyéláyé ẹ̀jọ́ ọ̀dásán wọ́n kọ́ mú lọ sí barak ṣe ń torí pé gbogbo ìjọba tó lóhun ló ń gbà yẹn gbogbo ìjọba ṣẹ̀ríà tó lóhun ló ń gbà yẹn kò dé barak yóò àwọn barak ẹ lè mutí ní barak yóò jẹ́ mẹ́bẹ́ ẹ lè ṣe tó bá wù yí ní barak ó ní àwọn ibi tí agbára àjọba yẹn dé bẹ̀tì ìkwàrò yìí sọ pé tó ń ti bẹ́ẹ̀ náà àwọn sì fàbáwọn náà mú ń bọ̀ lórí al-inhilal wal-ibahiyya bí àwọn al-ikhwan muslimun mọ̀ ṣe kí ń kíyà lórí ìbàjẹ́ tó kẹfí ń tàn wáyẹn ìrọ́ lásán ni mú ń bọ̀ lórí ẹ̀ inshallah nínú ìntàtùmọ̀ fi dá wọn mọ̀ lẹ́yìn àwọn nǹkan tí mo ti kà náà pọ́ǹtì mo ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lónìí nínú àwọn nǹkan táwọn fi dá wọn ní pé àwọn ni wọ́n máa ń wọnú òṣèlú tí wọ́n láwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ contest àwọn fẹ́ díje fún political political post ẹ ti understand wọ́n láwọn fẹ́ díje fún nítorí pé kíni àwọn rò pé táwọn political power so àwọn ó lè lo agbára yẹn láti òun lọ́bàá fi jẹ́ pé ní 1942 Hassan al-Banna náà ṣe kí ni o òun náà ó jáde gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ díje fún ipò ààrẹ so but An-Nuhas Basha ó advice ẹ̀ pé kí ó step down so ó dẹ̀ step down pẹ̀lú pé wọ́n ní àwọn fún ní ìrọ̀rùn láti máa ṣe ìpínpín ìṣòwánù káàkiri Nam, lẹ́yìn rẹ̀ Hassan al-Banna tó padà ṣẹ̀gbẹ́ mo ní ìyẹn ṣẹlẹ̀ láàrin 1942 sí 1948 tàbí so lẹ́yìn rẹ̀ rẹ̀ Hassan al tó padà tún ó tún padà tún nominate rẹ̀ again o lẹ́yìn yẹn o so inshallah ìyẹn lápadà mọ́ gbéyẹ̀wò lọ ní àsìkò míì now nínú àwọn punch tí mo fẹ́ kí á dì mú lálẹ́ tí ma fi parí o ní pé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tóró tẹ́ rò pálù súnnà ni bóyá mọ̀gbọ̀n sí bí ó gé sókòtò bóyá wò rẹ̀ ẹ̀hà tó wá jẹ́ sí pé ó wà ambitious lórí political power ìyẹn ni pé ó ní ìpinnu ó ní èròǹgbà láti gba agbára òṣèlú ẹ̀tí understand àbí ó ń pèpè sí wípé kí àwa náà ká lọ gbagbára òṣèlú nítorí àti yí àwùjọ padà ẹ̀tí understand àbí ẹ rí pé ó máa ní interest níbi ó máa ní èrò ọ̀d kí lẹ máa ń pè interest náà ó máa ní ìfẹ́ sí ká máa discuss politics ẹjọ́ rẹ̀dán ẹ ti fura yí pé lára àwọn al-Ikhwan Muslimun àwọn al-Ikhwan Muslimun ni ma ṣe nǹkan yẹn so ẹ mọ̀ ẹ lọ dìyẹmú lábẹ́ ibi tí a dé yìí lórí ọ̀rọ̀ Hassan banna ní 1942 sí 1948 ẹjọ́ rẹ̀dán so ẹ lè rí sálàfí kan láyé tó ní ìlànà sàràfíyà kọmọ ṣerú nǹkan yẹn nítorí pé ta ni ó fi yẹn jọ nínú àwọn ànẹ́bì ọlọ́wọ́ bá ta ni ó fi yẹn nínú àwọn sálàfù umma àti sàlàyé fún wa pé àwọn ànábì Ọlọ́run bá báwùjọ tó burú jù báyìí lọ àbẹ́ẹ̀kọ́ ni àwọn sálàfùl umma wọ́n bá àwùjọ tó burú jù báyìí lọ wọ́n sì bá pé àwọn kan ní darí àwùjọ yẹn wọ́n ò rápá lásọ pé àwọn fẹ́ gba agbára ìjọba nítorí káwọn lè tọ́ àwùjọ sí kí ni wọ́n ṣe jàmáà shirk wọ́n tako kúfùrù wọ́n tako shirk wọ́n tako bídá wọ́n tako ẹ̀ṣẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pé àwọn èèyàn sí nǹkan ọba àdíkà fẹ́ kápò wọ́n sí bẹ́ṣe ń ṣe nìyẹn wọn ò sọ páwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ lọ gbagbára torí pé agbára kọ́ ni àkọ́kọ́ tí kìí bá ṣe kíni àwọn tẹ́ lu agbára lórí gbọ́dọ̀ gbọ́yé pé agbára tẹ́ fẹ́ lù láwọn lórí àwọn gbọ́dọ̀ tẹríba fágbára yẹn so larger percentage wọn majority wọn gbọ́dọ̀ gbọ́ ibẹ̀ so kọ́nà bá ní kí ẹkọ́dá wọn kí ó sànà wa mo rò pé lè báyìí ó ti clear sí gbogbo èèyàn so ẹ má wulẹ̀ wá káàkiri tẹ bá ti rí èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ bóyá lórí rédíò ní tí ń pèpè sí ni bóyá lórí tẹlifíṣàn ní tí ń pèpè sí ni bóyá lórí mímbàrà ní tí ń pèpè sí ni bóyá láwọn lectures tán invite ẹ̀ sí ni bóyá òun fúnra ilé tán organize ni tí bá ti lè pèpè sí ọ̀rọ̀ political ọ̀rọ̀ political affairs àti political power àbó ń pèpè sí political ambition nítorí pé ká lè gbàbẹ̀ ká lè lọ tún bẹ̀ ṣe ká lè lọ tún àwùjọ ṣe ẹ ti mọ̀ pé ìṣúwànù ni kò sínú ọ̀nà tí sálàfù mọ́ fi ń gbà táwùjọ ṣe àti sọ̀nà wa ṣùkọ́nà ọba lè kíra kó dáhùn kó wá pẹ̀lú wa kọlọ̀ọba majority wọn ìṣúwànù ni majority wọn ìṣòwàrù ni wọ́n ẹ máa ma látara wọn nǹkan yàtàwọn nǹkan mẹ́ta ti kà sẹ́yìn àtàwọn nǹkan mẹ́ta ma padà ká hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh